الحمد لله رب العالمين salatu wa salamu على رسولنا وعلى ala alihi wa sahbihi wa wala badi adukọ fún ọlọ́wọ́ atọrọ adikọ atọrọ adikọ kí àti àlékún bẹ fún anabi sallallahu alayhi wa sallam ìkẹlẹ àti lọlọrun kí mo bá wọn èyí ni àkọ́tọ̀ ètò yín ètò wa hudan wa bushra eléyìí tí yóò máa wáyé báyà kíra wa kojú mọ́ àti tìrìbí kan náà jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé àti ní ààyè wa ẹ ká wà ní ìfarabalẹ̀ láti kọ́ ọlọ́kan ọ̀jọ̀pọ̀ ẹ̀kọ́ láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀ àbúdé ìbádìbọ̀ rọ́jí kí ọlọ́wà kí ó ṣe wọn lọ bí sílẹ̀ bọ̀. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الربا لوني أبرز نسي على إفاوة نيكو أنتو نسي قالوا ربا ní ọ̀rọ̀ ní tó ní ṣe pẹ̀lú owó òfin ọlọ́run bá fi yé wa wípé àwọn àdájọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ala òun náà ní adlon elekeji ṣe dọ́gba eleketa fọ́gùlọ́n àṣelọ́lá volmon àbòsí eléyìí tá a ní ìṣedọ́gba òun náà ní tó ní ṣe pẹ̀lú káràkátà mo sanwó wọ́n sì gbé ní tí mo rà pẹ̀lú pé ẹni tọ́lọ́ wọn bá bùkún ẹni tọ́lọ́ fún lówó kó mú nínú tọ́lọ́ fi bùkún nínú owó tọ́lọ́ wọn bá fún kó fi fún ẹni tí kò ní tó kó fi fún ẹni tẹ́lẹ̀ ń pa kó fi fún ẹni tí yà ń jẹ eléyìí ń bẹ nínú àṣẹ lọ́la ẹlẹ́kẹta ọ̀gbọ́n àgọ́sí òun náà ni àríbà wà nàfọwọ́ òun ní í ṣe pẹ̀lú owó èlé jíjẹ owó èlé gbígbà àti ntọ́jọ́ máa nínú àwọn ojú pàànà téèyàn máa fi sáàbò sí sọmọlá kejì rẹ̀ nípa tó ní í ṣe pẹ̀lú wò. àríbá kí ni wọ́n ń pè ní rìbá gan-an nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa wọn ò mọ tí wọ́n ń pè ní rìbá bí èèyàn bá fún yàn lówó wọ́n lè pè ní rìbá bí èèyàn bá jèrè wọ́n lè pè ní rìbá bí èèyàn bá jẹ́ pé ọgbà ìlé lórí owó wọ́n lè pò náà rìbá ẹni tí ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ wọ́n lè jẹ rìbá kí ni ń jẹ rìbá gan-an torí pé gbólóhùn yìí báyìí kò lè yé ẹ̀ka padà sídìí mà nípa kí ó gbólóhùn lárúbáwá ni kì í ṣe de Yorùbá yorùbá yà lónìí torí rẹ̀ gbọ́ kí ni ìtumọ̀ rẹ̀ gan lédè lárúbáwá tí gbólóhùn ti wá. rìbá níta ń pè ní rìbá wọn náà ni az-ziyadatu fi bay'i shay'ayni yajri fihima rìbá kálíkùn kọ́ wọnú rírà àti títà nǹkan méjì eléyìí pé rìbá máa wọnú wọn àlékún ká gba àlékún lórí títà àbí rírà nǹkan méjì eléyìí tó sọ pé rìbá máa bọ́ rìbá máa bọ́ sínú wọn eléyìí ní ká ń pè ní rìbá ìyẹn ní pé lápèjúwe ní ìsinyìí báyìí ìwọ fẹ́ ta gold o fẹ́ fi ra gold bóyá góòlù tiẹ̀ ó jẹ́ góòlù tó sọ pé ìsìn bẹ́ẹ̀ ló kùtà wọ́n fi gba gold eléyìí tó sọ pé wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti rọ́ wọ́n ti fi ṣe yẹtí àbí wọ́n fi ṣe yan ọrùn. wọ́n á tẹ̀sí gbà pààrọ̀ rẹ̀ tọ́ àwọn góòlù tiẹ̀ tó mú wá tó ń bẹ lókùúta pẹ̀lú góòlù tó ṣe pé wọ́n ti rọ àwọn àwọn wọn wọn bí èyí tí o mú wá tàbá ti ṣe wúwo bẹ́ẹ̀ náà lè tọ́ ra gbọ́dọ̀ wúwo tó àní pé nítorí pé léyìí wọ́n ti rọ ọ yẹ kó kéré sí ìtumọ̀ tí ì rọ bí ọ̀kan bá ti lè lé èèyàn fẹ́ fi ráìsì wọ́n fẹ́ fi gba pààrọ̀ ráìsì ráìsì tó wá fẹ́ fi gba pààrọ̀ ara wọn yẹn ó tilẹ̀ jẹ́ pọ̀ kan nínú wọn ti lé ni èkejì tòkè òkun ni ọwọ́ fẹ́ fi wọ́n gba pààrọ̀ ara wọn ẹni tí ìwọ́ fẹ́ fún ti lé ti lé ló wù oúnjẹ òun ní ti òkè òkun tí ó wù ú jẹ nígbà tó ṣe pé tòkè òkun ni wọ́n kúndùn àwọn afẹ́ fi wọ́n ti pààrọ̀ ara wọn lábẹ́ òfin ọlọ́run bá wa ìgbà tá a bá fi wọn kà la gbọ́dọ̀ fi san nígbà tó ń bá fún ọ ní múdù méjì ti òkè òkun múdù méjì ti lé péré ìwọ náà fi san padà fún ọ̀kan ọ̀gbọ́dọ̀ jù kan lọ tọ́ka bá ti lè jù kan lọ eléyìí là ń pè ní rìbá bẹ́ẹ̀ náà ni ẹni tá a fún ní ẹgbẹ̀rún náírà lódìndí táwa ni ẹ bá wa ṣe ẹ bá ní ṣe lówó wẹ́wẹ́ wọ́n á bá wa ṣe lówó wẹ́wẹ́ yìí wọ́n á sọ pé ẹgbẹ̀rún náírà yìí owó wẹ́wẹ́ tàbí fún yín yóò jẹ ẹgbẹ̀rún kan ó dín àádọ́ta náírà nítorí pé àwa náà máa ṣiṣẹ́ lásán àádọ́ta náírà ìlérè tiwa rìbá ni wọ́n ń pè lẹ́yìn nítorí ẹgbẹ̀rún ọgbọ́dọ̀ ṣe déédéé ẹgbẹ̀rún gbẹgbẹ̀rún bá ti dín kọ́bọ̀ ó ti di rìbá gbẹgbẹ̀rún bá ti lé kọ́bọ̀ ó ti di rìbá torí ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní rìbá lábẹ́ òfin ṣẹ̀ríyà kí ni ìdájọ́ rìbá gan-an rí àbẹ́lẹ́yìí kí n sọ wípé ọjọ́ oríṣi kan nínú táǹkì rìbá lábẹ́ òfin ṣẹ̀ríyà nítorí pé àwọn nǹkan míì tó tún bọ́ sábẹ́ rìbá náà àlàyé rẹ̀ ó tún máa wà kí ni ìdájọ́ rìbá gan nínú òfin ṣẹ̀ríyà ọlọ́run ọba wa rìbá tẹ rí yẹn ó bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èèwọ̀ ni eléyìí tó ṣe wípé kò sí ẹ̀sìn kan nínú àwọn ẹ̀sìn tó ti síwájú ṣáájú kó tó di kọ́lọ́run ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ànábì tó síwájú pátákó rongodo wọn kò sí ẹnìkan tó ṣe bá a bá sì lè rí mú wa ọ̀dájú yìí pé àwa náà ṣetán láti sọ ẹni tó bá rí mú wa lẹ́bùn pípẹ́ ànábì kan nínú àwọn ànábì ọlọ́run ó ní ọlọ́run ti rán òun pípẹ́ ká jẹ owó èlé ẹ̀tọ́ ni tẹ́ ẹ bá rí mú wa ẹ gbà ẹ̀bùn torí ẹ eléyìí ó fi yí ọ níbi ọ̀pọ̀lọpọ̀ ní tó ń wù wọn ni wọ́n ń ṣe o wọn ò fìgbà ká tẹ̀lé tọ́lọ́run ọba rí ambọ̀sibọ̀sì pápẹ́ wọn pa òfin rẹ̀ mà gbogbo ànábì tọ́lọ́run ọba rán sáyé látòrí ànábì Nuh alayhi salam tó lọ́wọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó fi kárí àwọn anabi ibrahim anabi musa anabi isa gbogbo àwọn anabi alayhimu salatu wassalam àtàwọn yìí tá a dárúkọ kò sí ọ̀kan nínú wọn tó ti pé lábẹ́ òfin tó lọ́nà bá fi ràn ká jẹ́wọ́ èlé ọjọ́ ẹ̀tọ́ nínú ìlànà yẹn kò sí nítorí pé bóòlù lówó èlé jíjẹ ṣe fẹ́ jẹ́tọ̀ owó èlé jíjẹ tẹ rí yẹn aburú tó ga ńbẹ́ńbẹ́ aburú tó pọ̀ ńbẹ́ńbẹ́ nítorí pé owó èlé jíjẹ owó èlé gbígbà ó máa ń bí ọ̀tẹ̀ láàrin àwọn èèyàn yóò di pé àwọn èèyàn máa bínú ara wọn wọ́n máa bínú ara wọn wọ́n máa kórìíra ara wọn ó sì máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹni tó ti lówó tẹ́lẹ̀ kíkẹ́ kówó tí wọ́n kọ́ máa pọ̀ sí yóò sì máa ṣe sábàbí kówó àwọn mẹ̀kúnnù ọ̀ma dínkù bẹ́ẹ̀ ni ẹni tó gbé hundred thousand naira tó yá ọ nítorí kí gbáà rẹ lè bá àrúgbọ́gbọ́ ó lè bá àrówó máa fi rajà sídìí àtẹ̀ rẹ̀ tí wọn náà lè ba àríkà ṣe kọ́rọ̀ lè lè ba yí padà sí bó ti ṣe sí bí ó ti ṣe wà tẹ́lẹ̀ nígbà tó gbé hundred thousand fún ọ ìwọ́n mọ̀ ọ́ pọ́nrán ọ lọ́wọ́ ni ṣùgbọ́n ó ti wá sọ pé hundred thousand tó ń gbé fún ọ yìí bá wọn nígbà bá di tó tọ́ bá san ó padà hundred and ten thousand ìlọ́sàn padà ìwọ nígbà tó gbowó yẹn látàrí bùkátà tó mú ọ látàrí kòsíkòsí ọmọ òun pé à ẹni ó gbé hundred thousand fún mi tó lóun ọgbà èlé ten thousand lórí ẹ̀ wọ́n rán ni lọ́wọ́ ten thousand yìí lòun ten thousand lẹ́gbẹ̀ẹ́ hundred thousand ṣùgbọ́n nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní san tó bá bẹ̀rẹ̀ sí ní san tó ń torí rọ̀ òun ní tí san débi kan tí wọn náà ti máa ṣépè fún bẹ́ẹ̀ni nítorí pé hundred thousand tiẹ̀ yóò di hundred and ten thousand ní ìgbà tó ṣe pé àìní tiẹ̀ yóò tún máa lékún sí àìní tiẹ̀ yóò máa lékún sí owó tiẹ̀ yóò sì máa pọ̀ sí eléyìí àbòsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹni tó ní bùkátà àbòsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún aláìní ó sì jẹ́ nǹkan tí máa mú kí àwọn olówó kí wọ́n sọra wọn di bàbàrà kí wọ́n jẹ gàba lórí gbogbo àwọn aláìní eléyìí ẹ̀rí owó èlé jíjẹ yìí máa ń tilẹ̀kùn àánú kì í jẹ́ káwọn èèyàn lè láàánú ma nítorí káni tó ń gba ilé lọ́dọ̀ àwọn èèyàn kò ní lè ṣe sàárà kò ní lè ṣe sàárà aláìní ni wọ́n pẹ́ ní tó yá lówó tọ ya ní hundred thousand ìwọ́n tó wá sọ pé rẹ rẹ̀ ti ṣe tálákà tó ń ìwọ lè ya lówó ó jẹ́ pé iye tó ya gẹ́gẹ́ náà ni ó san padà ó tún gbọ́dọ̀ san èlé lórí ẹ ṣé irú ẹni ń gba èlé lórí owó yìí ǹjẹ́ irú rẹ̀ ó lè láàánú bí ǹjọ́ lè wà lọ́kàn rẹ̀ ǹjọ́ kan wọn tiẹ̀ sànú ẹ̀yin aláìní ẹ̀ wá gba sàrà ọ̀ ẹ̀yin aláìní ẹ̀ wá mọ̀ fẹ́ ṣe dáadáa sí yàn yóò ṣòro bákan náà ní ìgbà tí owó èlé jíjẹ lọ́ba ti di pé ọgbà òde àwọn èèyàn ń jẹ lójú méjèèjì kò sí tàbí ṣùgbọ́n àánú ní fún ọmọ èèyàn sí ọmọ èèyàn ẹ̀rí rè bá yẹn ojú pànà kan nínú àwọn ojú pànà téèyàn máa fi jẹ́wọ́ ọmọlàkejì rẹ̀ lọ́nà àìtọ́ kódà ẹni tí wọ́n bá ti di pé rìbá jíjẹ iná ló bá sọ di sẹ́ ẹni tí bá máa yánilówó èlé ìyánilówó èlé lọ́sọ sẹ́ kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá ti wà a pọ̀ àní lẹ́nu kàtà àgbà lọ́jà mọ́ kódà àní láwọn kan tó ti kọ́ wọn máa ṣiṣẹ́ àti máa rọ ìtọ́mọ èèyàn bùkátà bí ọṣẹ bí aṣọ bí bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan tún ti ṣe irú àwọn ọṣẹ báyẹn má nítorí pé ẹni tí ń gbowó èlé sí ni láì ṣiṣẹ́ kan owó rẹ̀ máa sí ni láì ṣe wàhálà kan kí ló wá kí ló fẹ́ fi ká máa dárí iṣẹ́ lẹ̀ kí ló fẹ́ fi ṣe má ẹni tí ó sèyàn láǹfààní kan kí ló fẹ́ fi ṣe àní owó tiẹ̀ tó máa ti kó yín ẹ̀ máa sìn lé lórí ẹ̀ irun wọn ní sùn ti falala tí wọ́n di di di títí aago kan kan tí ò ní jí òun tá a wá sùn lásùn yìí kù èèyàn náà ti ṣe lálàáfíà ẹnì kan ò sì sí láyé tó ṣe pé wọ́n máa jẹ owó èlé tí owó èlé jíjẹ rẹ̀ tí wọ́n máa lékún sí ní gbogbo gbà àyà àfikọ́jọ́ pé ìgbà tí ọba dìgbà ìgbà yín kárìsìkì rẹ̀ padà dínkù náà ni ẹnìkan jẹ wéèlì ó sì tẹpẹlẹ mẹjíjẹ rẹ̀ kọ́ máa tẹ́ náà àfi pé àdínkù lọ́lọ́run ọgbọ́ padà kó bá dúkìá rẹ̀ wa o náà rí àwọn ẹni tó ṣe pé gba yá tó ṣe pé wọn ń yáwó táwọn ń lórí tí wọn náà bá gbé ẹnu ìgbà tí wọn náà ti délé ayé á ti dìtàn báyìí bẹ́ẹ̀ ni ìyín fowó ẹkún rẹ̀ ni òun pa yín lẹ́kún òun fẹ́ fi rẹ́ẹ̀nì ní ìgbà tó yá yín ní ẹgbẹ̀rún àpò òun á ní òun fi gba ẹgbẹ̀rún kan ó lé àpò mẹ́ẹ̀ẹ́dógún àpò ṣé eléyìí aláàánú ni àbí ta là bá tún pè ní bàbá àtìyá kà torí ẹ rìbẹ́tẹ̀ rí yẹn ó wá nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní àríbá thalathatun wa sab'una ó ní lẹ́kùn mẹ́tàléláàádọ́rin mẹ́tàléláàádọ́rin òun náà ní rìbá eléyìí tó wá pẹ́pẹ́rẹ́ nínú rìbá ó sì dédé pẹ̀lú pé kápẹ́ yẹn tiẹ̀ bá ìyá rẹ̀ lò pọ̀ ó dàbí ẹni pé ó ṣe àpèjúwe tó kéré jù tó pẹ́pẹ́rẹ́ jù nínú ẹ̀ṣẹ̀ rìbá ó dàbí ti ẹni tó ṣe pé ìyá rẹ̀ lọ́ba láti pọ̀ káwá lẹni náà tí wọ́n á wù láti jẹ́ pé ìyá tiẹ̀ ìyá ọmọ bá sùn fún àti èsì pé dàrú tí èsì pọ̀ gbádùn máa tí èsì pọ̀ jábọ́ torí igi ìbẹ́pẹ́ àwọn ajẹ́ pé ìyá tiẹ̀ lọ́wọ́ tọ́mọ wa ṣe àsọmọ́yà rẹ̀ lára tọ́wọ́ àìsàn ya kí lọ́yà tó eléyìí òun náà ní rìbá ẹ̀yin tẹ̀ ń jẹ wéèlè bákojú ẹ̀yin ti ṣe nù wọ́n lè tó kéré jù nínú ẹsẹ̀ wọ́n dàbí kéèyàn ọba ìyá rẹ̀ sùn báwo la ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì ti kéde ogun lórí gbogbo ẹni tí bá ń jẹ rìbá àtẹni tí ń fúnni jẹ ẹni tí ń jẹ àtẹni tí ń san ọlọ́run ọba kéde ogun lé wọn lórí yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ yòókù níbi tí rìbá burú dé onìkan lọ́lọ́run bá kéde ogun lé ẹni tí ń jẹ àti ẹni tí ń fún ní jẹ lórí ọlọ́run bá ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú suratul Baqara oníyà ayyuhal ladhina amanu ittaqullaha wa dharu ma baqiya mina riba in kuntum mu'minin fa in lam taf'alu fa'dhanu bi harbin min Allahi wa rasulihi wa in tubtum falakum ru'usu amwalikum la tadlimuna wa la ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ bẹ́ẹ̀ni nítorí pé ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun náà lẹni tí máa bẹ̀rù ẹ̀ ẹni tí ó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ kì í bẹ̀rù ọlọ́run ìdí nu tẹ́ fi rí pé gbogbo ẹni tí ó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀rọ̀ wọn lọ́rùn bàjẹ́ láti máa fagbọn ọlọ́run bá ya gbogbo ẹni tí ó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀rọ̀ wọn lọ́rùn púpọ̀ láti máa ti òfin ọlọ́run bá lójúmọ́lẹ̀ gbogbo ẹni tí ó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀rọ̀ wọn lọ́rùn púpọ̀ láti jìnnà sí taqwa ẹ̀páyọ̀ ọlọ́run ọba wa kí ni wọ́n pè ní ìpáyọ̀ ọlọ́run òun náà ni imtithalul awamir wa ijtinabun nawahi kí wọ́n máa ṣe ntọ́lọ́run ọba ní kó ṣe kó sì jìnnà ṣe ntọ́lọ́run ọba ní kó máa ṣe. wadaru ma baqiya min ar-riba ọlọ́run ní tó ṣẹ́kù nínú èlé nínú owó èlé tẹ̀ ń jẹ ẹ ẹ pati lónìí kó tó dọ̀là nítorí pé ẹni tó bá létí ló máa ń gbọ́rọ̀ ẹni tí ó sì tí kù òun lè tẹ̀ láti ọlọ́run àmọ́ nígbà tó bá lọ gbọ́ tó o bá lọ gbọ́ àmọ́ òní ṣe ẹni tí wọ́n ń tó ṣe ìwọ sì sọ pé òtí kù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òní gbọ́ràn ọ̀gá ti pé irú wọn oní àlàtúrọ̀ kí wọn kì í dáa ọlọ́run mi wọ́dẹ́ rúmọ abọ́kẹ́ ọmọ rírà ẹ pa ní tó sẹ́kù pẹ̀lú yín nínú ìbá ẹ pàtì o ẹ ń kó tó mọ́kùnrin tẹ́ bá jẹ olùgbàgbọ́ òdodo eléyìí túmọ̀ sí pé ẹni tó gbọ́ tó sì lóun ní parí jíjẹ ẹni tó gbọ́ tó lóun ní ní yé máa gba ìbá òun ò ní yé máa yáwó rìbá òun ò ní yé máa san rìbá òun ò ní yé máa jẹ rìbá tó ń tipó ti gbọ́ eléyìí túmọ̀ sí pé ìṣòlùgbàgbọ́ òdodo tẹ̀yí lẹ́mtẹ̀fẹ́rẹ́lù ọlọ́run ní tẹ́ bá kọ̀ láti dẹ̀yìn lẹ́yìn rìbá jíjẹ tẹ́ bá kọ̀ láti dẹ̀yìn lẹ́yìn rìbá gbígbà tẹ́ bá kọ̀ láti dẹ̀yìn lẹ́yìn rìbá sísan fẹ́ẹ̀dánù bí hàbí mi lọ́wọ́ àmọ́tẹ́ ẹ bá túbà tẹ́lẹ̀ jẹ́rìí mọ́mọ́ ẹ pàtì ẹ jìnnà sí falakum rukusu amwalikum adẹ́kọ̀ ojú owó yín ojú owó yín tẹ́ gbé wa mọ́ rìbá kó tó di pé rìbá wa mọ́ rẹ̀ tìyín ní ọ̀nà jẹ́ o rìbá ara rẹ̀ látọ̀ bí kọjá pé one hundred million naira èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣòwò rìbá ní ìgbà tó wá ṣòwò yìí títí owó ti di one billion naira one hundred million naira péré iná na ọmọ àjọ owó tiyín èlé orí rẹ̀ tó ti wá pé one billion eléyìí o nítorí pé owó tó jẹ́ haramu ẹ wò fún ọlọ́run bá ti dáa tó ó ní tó fi bẹ̀rẹ̀ rẹ̀ yóò máa jẹ́ tiẹ̀ juma nìfẹ̀yẹ́ rẹ̀ ṣùgbọ́n gbogbo tó lé lórí rẹ̀ kò ní jẹ́ tiẹ̀ nítorí pé owó ìwà nìyẹn owó ìdọ̀tí nìyẹn ọgbọ́dọ̀ náà láti bọ́ lọ́wọ́ ojú owó yín eléyìí tó ṣe pé náà lè fi bẹ̀rẹ̀ owó yẹn máa ẹ̀yin náà gbọ́dọ̀ sàbòsíṣẹ́ nìkan ẹ̀ gbọ́dọ̀ sàbòsíṣẹ́ nìkan a sì ní sàbòsíṣẹ́ yìí náà àìsàbòsíṣẹ́ ó túmọ̀ sí pé wọ́n lo lójú owó rẹ̀ àyè àti wá sàbòsíṣẹ́ lòmí ò sí nípa kí wọ́n sọ èlé tó ti wọnú owó rẹ̀ dẹ̀tọ́ fún ọkọ̀ sáyé rẹ̀ èlé tó wọnú owó rẹ̀ kò lè jẹ́ tiẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá ń jẹ wéèlì kọ́mọ èké ojú owó rẹ̀ ẹni tiẹ̀ nìkan ṣùgbọ́n tó lé lórí ojú owó tówó fi dé gọbọi tó fi débi tó dé kò ní jẹ́ tiẹ̀ nítorí pé òfin ọlọ́wọ́ba ó dá lórí látọ́gbélé wọlé àtọ́gbélé ọgbọ́dọ̀ sàbòsí sẹ́nìkan ẹlòmínú ọgbọ́dọ̀ sàbòsí sí ọ. wọ́n ní mẹ́gbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ jábìrì bin abdillah radiyallahu anhuma qala la'ana rasulillah sallallahu alayhi wa sallam akila riba wa munqilahu wa katibahu wa shahidayhi wa qala hum sawa akhrajahu muslim. wọ́n lánàá bí muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa lánàá ẹni tí ń jẹ́rú èlé àtẹni tó fún jẹ àtẹni tó kọ àkọọ́lẹ̀ rẹ̀ ọwọ́ aṣọ yìí kí gbogbo wọn dọ́gba nínú làánà ìjànpè ní làánà òun náà lè pè wọ́n ní tí làánà bá ti wá lọ́dọ̀ ẹlòmíì tí kì í sọ́lọ̀ ó túmọ̀ sí èpè ìyẹn ní bánà bí ṣépè fún ẹni tí ń jẹ rìbá ó ṣépè fẹ́ni tí ń san fún ó tún ṣépè fẹ́ni tó pa kọ́ọ̀lẹ̀ rẹ̀ ó tún ṣépè fẹ́lẹ́ ìjọ jẹ́rìí sí àwọn méjèèjì anábì sallallahu alaihi gbìyànjú márùn-ún àtẹni tí ń jẹ wéèlì àtẹnitọ́ sá fún tó ń fi rí jẹ àtẹnitọ́ pàkọ́ọ́lẹ̀ rẹ̀ tọ́yẹ pé sẹ́ẹ̀tì ẹ̀ ní kọ́ máa pàkọ́ọ́lẹ̀ rẹ̀ àti àwọn ẹlẹ́rìí méjì tọ́jà rì sí ànábì láwọn márààrún yìí báyìí sáwà wọn dọ́gba nínú làánà yìí nínú èpè yìí ṣùgbọ́n nígbà tí aláàánú tó bá wá látọ̀dọ̀ ọlọ́run rẹ̀ lẹ́dàá ìtumọ̀ rẹ̀ ni akọ́rọ̀dọ̀ min rahmatillah lílé ni jìnnà sí ìkẹ́ ọlọ́run ọba òní wọn ń pè ní láàánú tó bá ti ọ̀dọ̀ ọlọ́run ọba wa àti èpè àti lílé ni jìnnà sí ìkẹ́ ọlọ́run ọba wa èwo ló yọ èwo ló yọ èwo ló rò kọ́sàn èwo ló rò kọ́sàn fún wọn láàánú rẹ̀ anabi sallallahu alaihi wasallam ṣépè fún sóòrò péré ni anabi ṣépè fún sóòrò péré ni àjẹpẹ ní anabi sallallahu alaihi wasallam tó ti torí rẹ̀ ṣépè fún wa yọọ ma jẹ kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ntọ́lọ́ wọn bá ti torí rẹ̀ sọ fún kéde ogun lé àwọn ẹni tí wọ́n ń ṣe o ó tún ma sọ̀kọ́ náà kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ọ̀yà àjáwọ́n bẹ̀ ọ̀jáwọ́n bẹ̀ lónìí kó di kó kú. a ah, àdúrà owó tó máa lose ẹ wá sọ pé kò wọn jáwọ́ bẹ́ẹ̀ ń sọ ṣé àwàdà wa ni bẹ́ẹ̀ ni àwàdà ni lẹ́gbẹ̀ẹ́ kọ̀ wọ́n náà nítorí pé iná ọlọ́run agbára rẹ̀ ká iná ọlọ́run agbára rẹ̀ ká Abu Hurairah radiyallahu anhu onáàgbẹ̀gbà wọ̀rọ̀ kan wa látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ni ishtanibu as-sab'a al-mubiqat qalu ya rasulullah wa ma hun qala ashirku billah والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات متفق عليه هنا حديثه أن رسول الله صلى الله عليه وسلم أن يسرى الجنة سواء كميجة مقوقة عن بان الجنة سواء كميجة مقوقة عن بان bẹ́ẹ̀ni nígbà tí wọn sọ pé àwọn kan wọ̀nyí máa kópa àrùn báyìí ó túmọ̀ sí pé ṣíṣe wọn kọ òun náà kẹbi ọtún mi náà ńlá kan ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ó yẹ ká jìnnà sí ọ̀ràn àyàn ni pé ká jìnnà sí àwọn sàhábà wa béèrè kí ni àwọn nǹkan méje tó máa kópa àrùn báyìí náà anábìyẹn ẹṣẹ kò lè lẹ ìṣẹbọsọlọ alákọọkọ ẹ ọgbọdọ ìṣẹbọsọlọ ọgbà Luqman Hakim nígbà tí ń sèkì lọ́kọ́ máa rẹ̀ ó ní yàgò ní yàrá tó ṣèkú bílẹ̀ inna ash-shirka la dhulmun adheem ìwọ ọmọ mi má sì ṣẹbọ sọ́lọ̀ nítorí pé ìṣẹbọ sọ́lọ̀ ń gángan ní àbòsí tó tóbi kọ́ ọ máa ṣẹbọ sọ́nà kó gbé tọ́jẹ́ tọ́lọ́ nǹkan lọ gbé fún nǹkan mìíràn yàtọ̀ sí ọlọ́run kọjá pé nǹkan mìíràn yàtọ̀ sọ́nà ló ń sìn nǹkan mìíràn yàtọ̀ sọ́nà ló ń pè nǹkan mìíràn yàtọ̀ sọ́nà ló ń wárí ló ń wárí fún nǹkan mìíràn yàtọ̀ sọ́nà ọba ló ń bẹ̀rù nǹkan mìíràn yàtọ̀ sọ́nà ló ń pè gbàjarè lọ́ba nǹkan mìíràn yàtọ̀ sọ́nà ló ń dárúkọ rẹ̀ níbi ìbúra níbi ìdúdúra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ti ṣẹbọ sọ́nà ọba wa o inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́wọ́ sọ́nà ó sì lè ṣàforíjìn ẹ̀ṣẹ̀ tí kò tó bẹ́ẹ̀ fẹ́lòmíì tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ míì tí kò tó ìṣẹbọ sọ́nà wọn bá wa ṣùgbọ́n tí kò tú bá kó tó di kókó. akramakumullah nínú àyà mi ọlọ́run bẹ̀rẹ̀ dára ni innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar gbogbo ẹni tó bá fi lè ṣẹbọ sọ́nà ọba pẹ́ẹ́n tó sì kú lórí rẹ̀ láì túbá ọlọ́run ọba ti ṣe àlùjánnà léèwọ̀ fún iná ni wọ́n wọ̀ àwọn alábòsí òní ní aláràǹsì kan àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tí ẹ̀bọ náà ni wọ́n sì ń jẹ lẹ́nu bí ẹni tí ń jẹ bisikíìtì ẹ̀bọ náà ló ń jẹ lẹ́nu tọ́ka kù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ìdí ẹ̀bọ ni wọ́n kú sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn yìí lónìí ìdí ẹ̀bọ ni wọ́n ti pa àràgàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń wò pé òun ò lè má ṣẹbọ nítorí pé tí wọn bá ṣẹbọ bí ẹni fẹ́ pa òun ìlọ̀rọ̀ dàbí nítorí pé ẹbọ tó ń ṣe lọ́sẹ̀ ń kù láyé ẹbọ tó ń ṣe ní ń fa gbígbó àṣírí fún un ẹbọ tó ń ṣe ló bí ààbò fún un ẹbọ tó ń ṣe ló dí kóhùn ọpẹnu wọn tọrọ láàrin ẹgbẹ́ ẹbọ tó ń ṣe ló sọ ní bàbára nílùú òmùra sí òmùra sí wọn sàtò kú lórí rẹ kú lórí ẹbọ tó ń ṣe yẹn wàá gbà wọ́n gbà ni wọ́n máa pè ní bàbá wàá gbà ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ̀rọ̀ kò wàá tẹ́ náà ni wàá wọ náà ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá ń sọ fanabi wa muhammed sallallahu alayhi wa sallam òun là nàbì fa sayyidu waladi adam yawm al-qiyam aṣíwájú fún gbọmọ anabi adam níjọba ní al-qiyam ọlọ́ni wa laqad uhiya ilayka wa ila alladhina min qablika la'in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna min al-khasirin ọlọ́ni dájúdájú àti ránṣẹ́ sọ yẹ bá ti ránṣẹ́ sáwọn anabi tó ti ṣíwájú rẹ̀ ibi tí ọba ti lè lọ́ọ́ ṣẹbọ sọ́lọ́wọ́n ọba pínrín gbogbo sẹ́rẹ̀ ni ọba jẹun

títí wọn kó pamọ́ báyà tálábì ní ká dínà sí ọ̀nà ni asẹ́fẹ̀ idán idán idán pípa èèwọ̀ ni o òun náà bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ tí máa kó báyà tí ilé kẹyìn sórí ibú ní ọrùn Ọlọ́run bá kó má sèmi pẹ̀lú rẹ lórí ibú ẹ wá rí i pé láyé wa lónìí pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn òpìdán ni wọn òpìdán ni wọn wọn máa wá òògùn káyé ni nítorí pàrọ̀ náà fẹ́ máa pìdán wọ́n fẹ́ máa ṣàfihàn wọn wọ́n fẹ́ máa báyé ara wọn jẹ́ wọ́n fẹ́ kún pa àwọn lálágbára wọ́n fẹ́ kún pa àwọn lẹ́ni tó ṣe wípé ẹnikẹ́ni tó bá kọlu àwọn onítọ̀hún ẹni ọmọ lára rẹ̀ ìdí inú tọpọlọpọ fi dológun tọpọlọpọ fi di òkúdá tó di òkúdá kalẹ̀ kódà lórúkọ pẹlòmíì sẹsìn lórúkọ pé wọn pẹlòmíì láàfà nídìí ẹsìn Islam òkúdá lọ́pọ̀lọpọ̀ wọn ìdí inú tàbí sọ pé àmàtúmọ̀ àfà nítorí pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ Yorùbá yìí tó bá pè yàn láàfà ìtumọ̀ rẹ̀ ní babaláwo ìtumọ̀ rẹ̀ ní babaláwo nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá sì lélẹ̀ yẹn àwọn pè ní mọ́ọ̀bẹ́kọ̀ ẹ̀ṣẹ̀ tí ó parun bá ní ah, ọlọ́mọ sèmi pẹ̀lú rẹ̀ lẹ́ni parun torí di eléyìí báyìí jìnnà sí jìnnà sí idán pa jìnnà sí idán pa nítorí pé àwọn òpè náà ní sóríire o wala yuflihu as-sahiru haythu ata gbogbo ibi tó pinna bá gbà wá kò lè sóríire nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ilé ìta tó gbọ́dọ̀ jìnnà sí òun náà ni qatlu an-nafs allati harrama Allahu illa bil-haqq ọ gbọ́dọ̀ sí pípa ẹ̀mí tọ́lọ́run bá ṣe pípa rẹ̀ léèwọ̀ láì jẹ́ pé lọ́nà tọ́tọ́ àwọn ẹ̀mí èèwọ̀ ni kéèyàn ṣe pípa ọ ẹ̀mí oníkálukú àmánà ni lọ́dọ̀ ẹni tó ní gan ambosibosi ẹlòmíì ọ̀gbọ́dọ̀ pẹ́ ní ẹlẹ́yìn nítorí pé ẹ̀mí tiẹ̀ kọ̀ wọ́n dẹ̀ ẹ̀mí tiẹ̀ lọ ìwọ pàtàkì jùlọ kí ló wá fẹ́ jẹ́ sábàbí ikú rẹ̀ sí ìfẹ́ sọ ibi tẹ̀ ń bá ń jà bí ti kẹ́ kúkọ́ kí ló wá dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ bá ti pẹ́ nìkan àti nìkan pọ̀ bí kókú bí kókú náà ni ọ̀pọ̀lọpọ̀ ó tún máa lérí kú sí ọmọ làkejì rẹ̀ ó lè máa sọ pé wọ́n pa ọ́ ó lè máa sọ pé ó kù a'udhu billahi minash shaitanir rajim eléyìí àṣàkáṣà ni àṣà burúkú ni nítorí pé tó bá sọ pé wàá pààyàn àbọ̀ sọ pé yóò kú lápèjúwe tó wá pé níjọ́ kejì ńlọ onítìyìn bá kú ní wọ́n bá túfọ̀ rẹ̀ kó ti kú táwọn ọmọ onítìyìn ní wọ́n bá ti lè gbé ẹjọ́ dìde lórí pé wọ́n lọ pa ìwọ́n náà lọ pa nítorí pé kíni ìwọ́n ló lérí kú sí wọ́n ló lérí sí kọ́ pa tó o sì ti kú kíni tó tó sẹ́kù táwọn ọmọ bẹ́ẹ̀ yóò pé pa ni táwọn ọmọ bẹ́ẹ̀ yóò tá lọ́fà lóru nù tó ti wá di kókó. ọwọ́ àti pé ah, ọwọ́ rẹ ni ọwọ́ rẹ ni lókè àti gbọ́ kápẹ́ inú rẹ̀ burú ọ̀rẹ́ inú rẹ̀ tún bá lùmà. akramakumullah ọgbà lọ sí kópa yẹn ọwọ́ ọrụ láwùjọ lónìí ẹnjọ́ màtífàlì lágbájá tó kù ló ń pa kọ́dà gan lágbájá ti ń sáré àwọn làwọn ń bẹ́ńbẹ́ kọ́dà gan àwọn ò ní túlẹ̀ àbà ẹ̀yin náà ẹ̀ má ẹ̀yin náà ẹ̀ má kọ́ wọn máa pè ní bàbá màmá kò kú má kẹ́ wá sẹ́ni lọ láéláé gbaragada gẹ́gẹ́ bí àwọn bàbá láyé tí wọn kú sẹ́ni ní ilé wọn kì kú ilé wọn kì í kú làbí ń sekú kejì ẹni tẹ́ sì ní ẹsẹ̀ yẹn ọlọ́run lọ́kọ́ bí ti nù bẹ́ẹ̀ ọlọ́run kò fi ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan torí àwọn ah, pípa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo ọ̀nà táwọn èèyàn máa ń gbà pààyàn èèwọ̀ ni kéèyàn jẹ́ pé èèyàn jẹ́ sábàbí ikú ẹnìkan èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run ọ̀gbọ́dọ̀ jẹ́ sábàbí ikú ọmọlàkejì ṣebí wọn náà fìkẹ́ nìkan pọ̀ kí ló dé tí ìwọ wà á jẹ́ sábàbí ikú fọmọlàkejì rẹ ọ̀dọ̀ wọn wá jọmọ ọ̀dọ̀ wọn wá jọmọ ẹ̀mí ọmọ èèyàn wọn púpọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí òun náà ni wàá kúló rìbà jíjẹ wéèlì jíjẹ wéèlì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀fí máa kó parun báyìí ẹ̀rí kan ní ń jẹ wéèrè ọ̀làánú rárá ìka ìyá ni ọ̀dájú burúkú ni ọ̀dájú burúkú ni. torí ẹ ló ti jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ti pé máa kópa àwọn báyìí bẹ́ẹ̀ náà ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá òun náà ní ká máa jẹ́wọ́ àwọn ọmọ òrukàn ọmọ òrukàn ọlẹ́lóhùn nítorí pé bàbá tí ọba gbèjà rẹ náà ló ti kú yẹn torí pé ti kú ní kékeré láì ti màmá wà wà láyé ọmọ òrukàn ni wọ́n máa pẹ̀lú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni atẹwọlì yọmọ zahaf kéèyàn sá kúrò lójú ogun kéèyàn sá kúrò lójú ogun ìsìláàmù ní tí ogun bá dé àgbọ́dọ̀ sákò ńbẹ tógun bá dé àgbọ́dọ̀ sákò ńbẹ bákan méjì ni nínú kọlọmọ bá ràn wá sí lórí àwọn ọ̀tá wa ká borí wọn àbí sì jẹ́ ipa kú sójú ogun yẹn eléyìí jẹ́ sábàbí táwa náà fi rí àlùjánnà wọ̀ bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ ẹlẹ́ẹ̀keje òun náà ní ká parọ́ zina mọ́bìnrin tí ń sọ abẹ́ rẹ̀ tó sì jẹ́ mọ́mìn tí ọmọ nǹkan kan nípa àṣekúṣe kọ́ wa parọ́ mọ́ kó sì zina nínú àwọn ẹsẹ̀ tí máa ba ayé yẹn jẹ tí máa sọ alkiyami yẹn di ntẹ̀yìn òní gbadada pàdé mẹ́rin. alimami Bukhari àti Muslim ló gbé jáde. alhamdulilayi rabil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀ba ọlọ́dàkùnmọ́ wa sàhùn bọ̀ wá ní èso lórí bí adúpẹ́ lórí dáadáa ọ̀rọ̀ wọn ti bá wa sọ ẹ̀rí pẹ́ ẹtí bá ń jẹ rìbá gbogbo wọn ti mẹ́rin fún wa àtàwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ́ńbẹ́ a ṣe pé kò sẹ́ni tí ó wù láyé kọjá pé wọ́n fẹ́ jó lórí ibùjọ́ gbèdé àlìkíámà àfi ká bí ayé káfi kí ìsara kábi jìnnà sáwọn tó lè sọ wá di lórí ibùjọ́ àlìkíámà gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yìí wà láì ọ̀rọ̀ tó lè ṣe wá láǹfààní láyé tó ṣe wá láǹfààní lọ́la àlìkíámà ni àwọn náà sì máa sọ pé tù ayé ni rọ́ọ̀mà ọ̀rọ̀ ògbèké torí ìdílé ẹja bíyànjú gbogbo tó bá ní wíwá kọ dínà ká mọ́ra níjẹ lọ́wọ́ ẹja bíyànjú ká jìnà sí wa wátá láti dá ibi kò tó dínà àlìkí àmọ́ ìbá yáàdùn sí ní alẹ́ ìjà pàdé àwọn obìnrin adédásíkò ní ọjọ́ mẹ́jọ kọ́nà sọ wájú ọjọ́ mẹ́jọ lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulahi wa barakatuhu.